olóró olé. àtòrí. igbó olóró olé. àtòrí. ibi tí màá bàjẹ́ sí ni. èmi mo fẹ́ parí ìgbésí ayé mi. o lè kú bẹ́ẹ̀ o lè kú bẹ́ẹ̀ mélòó la ràn obìnrin ọmọ kó àwa wọn jẹ àwa la ní páìpù lọ́wọ́ àwa là ń pọ́ọ̀pù epo fáwọn bí ọba rí àwọn olóore kù. ìyá kata ìyá. ọlásàdé ọlásàdé ń sẹ̀mí o ò ń sẹ̀mí ọ̀dà ewu ni àdá wá àdá dé àdá lọ ìjọ sì ti mọ̀ wá kò tiẹ̀ bẹ́ẹ̀ mi náà mo ṣeré kò tí àdúgbò sáré jẹ níbi ọmọge láì lo kò bá mú wa. ẹ má bínú sá bébí mi ò sọ fún ọ. bí ọba sọ fún ọ bí bébí ọba sọ fún ọ lóró lè gbàgbé sẹ́yìn mọ̀ wípé ẹlòmíì tó bá ti ń jẹ mọ̀rọ̀ kún tún yóò ti gbàgbé ọ̀rẹ́. mi ò gbọ́dọ̀ gbàgbé ẹ̀ ọmọ tó ṣe tó bá ti ń bọ̀ ǹjọ́ mi ìwọ bá mú ìyá tí n kò tàbí ìyá sápọ̀ kọ̀ bá fún wa irú sáìtì tí wọ́n nù. Ah! àwọn ọjọ́ ta lé ó tó ta yí àtúnwá làwọn eléyìí ìyáálé lámúlùkẹ́ lọ́ọ̀ bá lọ́ọ́ mú wá fún mi wo ìrìn ara ẹ̀rìn ìlópin mẹ́ta ń fi sọ̀rọ̀ eré ah! wọn fi bẹ́ẹ̀ ṣeré wọn. bọ́ọ̀dì low bọ́ọ̀dì down bọ́ọ̀dì. ọmọ ń tọ́sẹ̀lẹ̀ eh. ìwọ fún abẹ́ àwọn ilé sọ̀rọ̀ àwọn tọ́ọ̀rọ̀ báyìí wọ́n máa ti ṣe tọ́ọ̀rọ̀ lájẹ̀ dọ̀rọ̀ nù. sórí eh, lè tọ́pẹ́ kàìfì ilẹ̀ ó tutù ibẹ̀ lèmi máa bá sí eh, bí adìyẹ tó fẹ́ sábà ó lè sáàfù wa o èyí sọ̀rọ̀ eré tí wọ́n bá jáde ń palọ̀ kémi ọwọ́ yàrá lọ́wọ́ rọ́wọ́. ó ah! mi eh. ah. ṣe eh. Eh, orin olórin kan ni pé lóní yàrá rébété kájọ máa gbádùn lóní yàrá rébété ọba fẹ́ ìdìbọn ìsìn bàbá bẹ́ẹ̀ rà ní. ìtàn wí ó ń gárẹ́ ògbà ó ti yí olè padà kọ́lọ́ kọ́ bọ̀rù kẹ́. òun pé eléyìí tí mo pe ló lójú bọ́ọ̀lì ló sí o ojú mi náà lẹ́sẹ̀ lọ máa rìn o <laughs> àtọ́rí má bá lọ́bọ̀ lásàdé máa rìn o <laughs> má débẹ̀ o má bá kọ́lù ẹlẹ́yìn mi o. ọ <laughs> mọ̀ pé má fojú di àwọn obìnrin o yàrá wọn fẹ́ wọlé ó wò kó tó pọ̀ o tí ọkùnrin mẹ́jọ bá wọlé. Hmm? singọ́ọ̀mù wọn mọ̀ ẹ́. ilé òrì rẹ̀ lọ́tọ́rọ̀ ọ̀dọ́ ilé òrì rẹ̀ èmi nìkan ni mà ń kàn mí. ọbẹ̀ mi ò tó mọ̀ ta yín nígbà mẹ́rin ẹ̀ wàhálà ẹ̀ pọ̀. a ṣe jà yìí ẹ ìwọ́dà. àdàgbé àdàgbé lọ́kọ̀ rẹ̀ ń bẹ̀. bàbá bàbá bàbá bàbá kọ́ bọ́ kí.